ṣe ìkàtà yóò tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ní ìfẹ́ yìí rẹ̀ kéèké nìyẹn àbí kọlọ̀ lọ sọ́dà ó nígbà tó ń bọ̀ lọ́jọ́ wájú pẹ́pẹ́ bọ̀yìn náà ó arìnrìn àdúrógbè ọgbọ́n bí ọ

tí o ti ẹnìkan tí o ti fàyà lùjọ́ náà mọ ẹ̀mí àti nǹkan dúkìá tako dání tí o fẹ́ nìkan tí dẹ́rù báyìí kan lórí ayé ìsinmi bọ́ sórí ilé ayé kí ẹ bá ní ìrànṣẹ́ ti sọ láì yẹ̀ kí o ti sọ kò sì pé àwọn ẹgbẹ́ méjì àtàlẹ́ ti sọ pẹ̀lú gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kan nǹkan tí ó yẹ ni àwọn eléyìí tí mo fẹ́ àtàwọn akẹgbẹ́ yóò jẹ́ àmọ̀ wípé fáwọn ẹni tí sọ́wọ́ àfọwọ́ bá fún pé nǹkan ọ̀sẹ̀lẹ̀ ẹgbàá pé nǹkan ọ̀sẹ̀lẹ̀ ní dẹ́dẹ́ gan fúláàt ìgbà tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ya pa sí nǹkan tí ń sọ̀hún èkó mi ní ọ̀padà wá ṣẹlẹ̀ káyìn mi ò ní ṣẹlẹ̀ ẹ̀mọ̀ yẹn dájú. àwọn àgbẹ̀fọ́pẹ̀ ayé méjì làwọn àbá àgbẹ̀yé wọ́n pe àwọn kan ní àlàmọ́tò sọ́gbọ́rọ́ wọ́n pe àwọn kan ní àlàmọ́tò fọ́bírọ́ àlàmọ́tò sọ́gbọ́rọ́ àwọn àmì kéékèèké pẹ́pẹ́ yóò kọ́kọ́ máa fẹ́ yóò máa fẹ́ jẹ́ bá nílò ọ̀bá bá ti sọ́lẹ̀ bí yóò rí nígbà tí yẹn bá ti ẹ̀sán dáadáa ní ìgbà yẹn ti yẹ àwọn kẹta ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ̀lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sọ̀lá àwọn àlùkòbúrọ̀ wà tẹ̀lé àwọn àmìlálá ó tẹ̀lé àwọn àmìlálá èèkàn mẹ́wàá ni mẹ́wàá làwọn àmìlálá àtẹ̀sẹ̀yọ̀ fún ọdún náà ti wá àdìsí ẹgbẹ́nu bukari ọ̀nbẹ́nu wúdìmù ọ̀nbẹ́nu àbúdáyà ọ̀nbẹ́nu tẹ́lẹ̀sì nǹkan mẹ́wàá ni. àwọn nǹkan àwọn àmì ńláńlá yìí òun náà kọ̀ọ̀kan yìí àwọn àmì kéékèèké láyé bẹ̀rẹ̀ tó táwọn ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ lákọ̀ọ̀kọ̀lọ́kọ̀ lọ́wọ́ sẹ́yìn làwọn ti ń ṣẹlẹ̀ tí ò yí padà kò sí yí padà láéláé òtítọ́ ló sì máa rí. kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ayé àlùkòrò àrùn tẹ̀lé mu sọ́ọ̀tún kọ́mà ayé alákọ̀ọ́kọ́ sọ́ọ̀tún kọ́mà fúnra tẹ̀sán fífi fọ́ ní sọ́ọ̀tún kọ́mà sóra kẹ́lẹ̀ lé ní àádọ́ta ayé alákọ̀ọ́kọ́ rẹ̀ ọlọ́ni àwọn obìnrin lẹ́yìn nínú ṣàìkọ́ ní bisimilayi rahman rahim ìkpàdàbàtì nínú àwọn àmì òpin ayé òun náà ni àdúrà ẹ̀ á fi ìmọ̀ kó lẹ̀ ìmọ̀ yọ̀ọ̀kan lẹ̀ lẹ́nu wọn. tí wọ́n mọ̀ déwù táwọn náà tó ń kọ́ wọn sí wọn ṣé tí ó sàn lọ sí ìlú lọ báwo ló ṣe àtọ́nu alẹ́bí mo kọjọ́ ọ̀gbọ́n ni ọ̀nìmọ̀ fún mi kọ̀ ní ọ̀nì tó báwọn ìyàwó jí ọmọ ọkọ ọmọ wọn ní tàwọ́lẹ́tà ni bẹ́ẹ̀ báwọn nàfọ́rọ̀ ọmọ ọkọ ọmọ wọn ní ìjìlá ni ìmọ̀ tàwọ́lẹ́tà ti jẹ́ àkàlà rẹ̀ àbí òtọ́lá ni wọ́n sẹ́ ìjọ onífẹ̀ẹ́ lónìí ẹgbọ́n bá kó ti sọ́nà òṣìṣẹ́gbẹ́ kan yóò máa ṣe pẹ́lú ni àtẹ̀jẹ́ kan náà òṣèré kò gbogbo ẹ̀ lọ́wọ́ báwa fáà ńlá ńlá àtàwọn yìí wọ́n ti lọ lọ́sí fọ́ọ̀mù ẹ̀yà pẹ̀lú ìjọba. bàbá ìdù bá ti lọ lórí òṣèlú ti lọ àǹkó mẹ́fà láta ti lọ gbogbo àwọn èèyàn láti lọ àwọn tí wọ́n sọ fún ọba pé ìtọ́ ọjà lórí ọba ìta mò ń dákẹ́ ọgbọ̀dọ̀ ṣe máa ń sọ ọ́ pé ṣé ọkàn ti yá àfẹ́ lọ́dọ̀ lórí ọgbọ̀dọ̀ ọdún ọdẹ ọgbẹ́ fẹ́ kàdé yẹ fún kàkẹ́ ẹgbẹ́ fẹ́ ẹgbẹ́ ní kẹfẹ́ yìí wọ́n sọmọ ní fásitì ní. èèkà àkọ́kọ́ ló ń sàmì ìgbà náà ní sàkọ́kọ́ yìí wọ́n yà kúkọ́ jáà ó ní ó di nkọ́kọ́ àyèmàkà àlùjáàlù islam yóò di nkọ́kọ́ lórí ilẹ̀ ayé wọ́n yà kúkọ́ zina zina ó ti pọ̀ báà gẹ́gẹ́ gbogbo yín àlẹ́ rí ẹ̀ bá àwọn ọmọbìnrin fún bí afẹ́wọ́ àwọn ọmọ sẹ́kọ́ndì sùn àwọn ọmọ polytechnic àwọn ọmọ college for education àwọn universities ẹni bẹ̀rẹ̀ ìdásẹ́wó. ẹ̀rí àwọn ọmọ aláàtẹ ọmọ ẹlẹ́lùbọ̀ ọmọ oníjà nígbóníjà ṣùgbọ́n ṣe wọ́n tán sáfì káàkiri òkùnkùn náà fi ń ṣèlè mínísítẹ̀tì làwọn aráyé ń wọ̀ ọmọ tó bẹ̀rẹ̀ pẹ̀yìn yóò tó ṣe ìrìn àtàkùnmẹ́tì sí lórí ọmọ tó ń bẹ ní kékeré ó sì àwọn obìnrin ilé nìbàdàn wọn fi tìlẹ̀ ti sọ fún ìsèpárì àwọn obìnrin àpòpẹ́ wà láì hàn láì obìnrin tí ọ̀bá láì kò ní bẹ́ẹ̀ kẹ́kẹ́ ṣìlẹ̀ yọ sí ìṣèyàrá obìnrin wà lọ́dọ̀ ọkọ ọkọ obìnrin tí ìṣèṣúná ọmọ òun kọ́kọ́ òun lọ́mọ torí kọ́kọ́ ti pàtẹ́ǹtì tiẹ̀ ní ìgbàlejò bẹ́ẹ̀ làwọn àdìbí ti bẹ́ẹ̀ gbajúmọ̀ àníyàn ìfún àwọn kọ́kẹ́tà yìí bá ń bọ̀ ṣùgbọ́n gbajúmọ̀ àwọn ìyá máa fi ṣe fáàrí ni oge kan tó ọkùnrin mẹ́wàá ojú ọkùnrin mẹ́wàá yìí fún ìjọ ní ìwé ọmọ tá a bá yẹra títí ẹ lọ wọ owó ìfún ní ui ẹ lọ wọ ẹ lọ wọ ní jájà ẹ lọ wọ ní awúrò ẹ lọ wọ ní pin sàmínà ẹ lọ wọ káàkiri ẹ lọ wọ sí pọlítẹ́kì Ìbàdàn ẹ lọ wọ afẹ́wọ́ ní ẹlọ akẹkẹ lọ́wọ́ àwọn ọmọkùnrin tẹkíkì náà ti ń dọkọ àwọn olùdíje àyẹ̀wò ti tẹ́tẹ̀ ìtẹ̀lẹ̀ wọn lọ sàbẹ̀wò lálẹ́ wọn kò síwájú àgbo wọn táwọn oníkà obìnrin lọ sùn lẹ́bi lẹ́bi. Nyina ale bɛ fɛn fɔ ko yóò dìgbà juma ɛfɛ jɛ fɛn mi yɛ. Wa wa y'a fɔrɔ soso kan. Ni wɔɔrɔ tí o ti sɔ kɔsita. Díẹ̀ lọ sí fɛn mu n'a dan ɔsi ìtòjọ́ bọ̀ kɔsita lọ́dọ̀ ni. N'o yóò kɛra yé ni gbogbo yín náà lẹ ti rí èèmọ̀ ńlá nǹkan ń ṣẹlẹ̀ nílùú nígbà tí ẹbí bàbẹ̀ wà láàyè ọbẹ̀ ẹ̀fún yàn kéèyàn kókó bá dàpọ̀ gbọdọ̀ ọdún ní ìjọba àti tàbí Ìbàdàn kéèyàn ò lè rẹ́sẹ̀ Ọlọ́run ṣe kó lè kó lè kó jò lè fún mi Ìbàdàn wíwò. èèmọ̀ nígbà àjẹ́ yìí pé ẹni pẹ́pẹ́ náà ń lọ sí ibi wà àtúntò tí ọ̀rọ̀ fún àtúntò mi sì gba ọtí kalẹ̀ gbá àtàwọn èèyàn màmú bí. fásitì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ní yóò jáde ní yóò lọ bò ní yóò lọ yóò tún lọ èèyàn. ọtí mímu wọn sọ di ìkàgbà jímọ̀. mùsùlùmí mélòó ní ń ṣe ìnáwó tẹ̀lé ọkọ̀ fíjìlá ń dún títà ń dùn fún. bẹ́ẹ̀ bá ti ń gbẹ̀rù kalẹ̀ tán kó ìṣiṣẹ́ orí tán kọ́ gbogbo gbogbo eléré bẹ́ẹ̀ náà làwọn èèyàn màmú bí lọ. títí bẹ́ẹ̀ kan ti mọ́ṣáláṣí tí wọ́n sí ìpamọ́ ó sì máa ṣe òun lọ́dún ọ́n sátán kó sì máa wò sí ìta táwọn mọ́tà ẹ̀rọ wà wọ́n sátán lórí ìtàkẹ́ ẹ̀rọ wò lágbèrè.